وشر الأمور محدثاتها ألا فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إني علي سنيوري منهجي أفا علي محمد علي جمتا هداه الله إلي أرى يكون أرى أنت àwáìsọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala kúrò níbi kí àgbàrọmọ àwáìsọ kúrò níbi ká sọ nǹkan tí àní máa ń pa ẹ̀ ká sọ àsùnmáìsọ kúrò níbi kí ibi tí a bá ti kó kọ̀rẹ́tì ká wá dọ̀rọ̀ yẹn rúmọ́ àwọn èèyàn ní ojú ọtí nǹkan tí a fẹ́ fún ṣe nǹkan tá a nídìí ni lórí àwọn aburú tí ó kó sí kọ́nà sí mànà àwọn tó sì ń tẹ̀lé gẹ́gẹ́ bá ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ kò sí nǹkan kan ní orí wọn rárá ní ọ̀rọ̀ ìmọ̀ làákàyè náà fi ń fẹ̀sì ó gbé fún wọn báyìí báyìí báyìí ẹ̀gbọ́n gbé koran lílé wa ní hadith ló wà ní ọ̀pọ̀lọpọ̀ rò bóyá òótọ́ ni ó ń sọ fún àwọn. but ó yẹ kí ojú àwọn míì wá lànà wọn especially àwọn tó ń ti pẹ́ nínú mọ́náhàjì yẹn díẹ̀ nígbà tó ń bá rí àwọn nǹkan tá a fà sọ tó sì ń parọ́ pò wọ́n ti ẹ̀ sọ́rọ̀ èrè ẹ̀sùn wà pẹ̀lú ẹ̀ ẹ̀sìn mà. ṣùgbọ́n eléyìí ló tún ní yàrá lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló ń jòkó síbi lẹ́kṣọ̀ ẹ̀ tẹ́ bá parí tẹ́ bá ní kí ló sọ wọn àgbọ̀n kan tó sọ ìfẹ́ nìkan náà bá lọ. wọ́n pa àwọn èèyàn náà tún wà láwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn kan eléyìí tó bá gbọ́ yé eléyìí tí ó bá ṣe fẹ́ káwọn gbọ́ yé náà ni yóò ṣe wọnú orí wọn gàbàtà wa sọ pé é ní nǹkan báyìí ni gbogbo àfàsúnà àgbáyé pẹ̀lú àwọn sọ̀hábà pẹ̀lú ẹnibọ̀dì tó bá wù kó jẹ́ wọn àbá sọ pé kò rí bẹ́ẹ̀ wọn ànígbà lọ́wọ́ ẹ̀ eléyìí lẹ́fì rí àwọn masáìlì ìkúlù bídí àti ńdọ́làlà tó ṣe pé nínú òdo àìmọ̀kan ni jàbàtà ti gbọ́ yé pé kúfù náà ni dọ̀làlà síbẹ̀ tí o sì sáfà sálàfò kán Nato látọ̀dọ̀ àwọn sọ̀hábà ni dédì sí di àwọn afáàsì tẹ́ẹ̀rí pé ó wà lórí nǹkan tí jàbàtà sọ yẹn tó sì wà lórí àgbọ́yé yẹn síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ ti jàbàtà ó tẹ̀wọ̀n ní ọkàn tiwọn ó sì tẹ̀wọ̀n ní ojú tiwọn ó sì rọ̀ wọ́n lọ́rùn kódà míì nu wọn ó fẹ́ gbá ah, wàláhì ó tó nǹkó nǹkó sórí ibi tó ń wà nígbà tó ṣe pé wọ́n ti da òdodo rú mọ́ ní ojú irú ẹ̀ náà ni ọ̀rọ̀ tekbirot ti di eid ẹ rí wípé wọ́n mọ̀ wípé kò sí ibi tá ti ń ṣe lágbàáyé kódà àwọn àmàfà súnnà kan tó ń ṣe nǹkan táwọn ṣe yẹn a sọ wípé kò sáfà súnnà tó tó àfà àwọn àhádìsì yẹn gẹ́gẹ́ bí a ti tíra sheikh amúrò abdulmunim salim tí wọ́n sọ pé àwọn àhádìsì yẹn dọ̀yìn pé dọ̀yìn fà ni wọ́n àmọ́ sheikh náà tí wọ́n ti gbé tíra náà jàbàtà ti rí ka wọ́n fún tíra yẹn kà tó rí ka àmọ́ sẹ́mi tó máa ń fẹ́ kí òun gbé nǹkan tuntun wọnú àlùmọ́ ni kò fara balẹ̀ mọ́ láti wo pé ẹni tó tó wá fa hadisi kí ni nǹkan tó wá padà lọ sí kí ni nǹkan tó náà padà sí kí ló padà mú bẹ́ẹ̀. ó pé sheikh abdulmunim àwọn ní mọ̀kúfù abu hurairah rọ̀dà lánàá pé ó sẹ ó tẹ̀wọ̀n jabata náà sì gbà kó sọ fí ó wá tó àwọn pé àbúrò rẹ̀ ọ̀dọ́ là ní ó ń ṣe iṣẹ́ yẹn àwọn sọ̀hábà sì wà láyé tí wọ́n takò ìlànà òkú abábẹ́ ìlọ́wọ́ jabata pé kí ni ibo ni àwọn masọ́dúró ẹ̀sìn wa kí láàbí láti mẹ́rin a ní kitabullah sunna nabi sallallahu alayhi wa sallam ijma'u sọ̀hábà qawlu sọ̀hábì àbí fi'il sọ̀hábì tí o bá tako kọ́wùlù àbí fíẹ́lì sọ̀hábì mi àbí tí o bá tako nọ́ọ̀sì ẹni nǹkan tábù òfin ọ̀dà là ní oṣù yẹn kó mú ibi tó wá ibi tó bá ti yapa kìtáàbù wa kó mú ibi tó wá àbí ibi tó bá ti yapa súnà wa tó yapa ṣáà níbi sọ̀rọ̀ lásán àbí kó mú ibi tí ó bá ti yapa iṣẹ́ àbí ọ̀rọ̀ sọ̀hábì mi kò ní rí mú wa àmọ́ orí kankan ẹni ìrìnàdìẹ orí kankan ẹ aburú ẹ débi wípé àwọn sọ̀hábà bá ṣe nǹkan tó ń ná bá ṣe tiẹ̀ ó lè rí pé tóun ló ń kọ́rẹ́ gẹ́gẹ́ bí tẹ̀gbẹ̀rọ̀ ti ẹ̀dì yẹn ó pè bá àwọn ọmọ gbọ́wọ́ kan àwọn gbọ́ ọmọ bí ẹ bá yẹn nẹ́fìlà lórí ẹ̀ nẹ́fìlà àṣírí àwọn nẹ́fìlà àáká méjì hùn. anita ló sọ fún ẹ pé ìpìlẹ̀ nẹ́fìlà gan-an àáká méjì ni nẹ́fìlà oríṣiríṣi ni nẹ́fìlà jànáza nẹ́fìlà kan ni sọ̀rọ̀ tó jànáza ṣebí kọ́ náfìlà náà ní àwọn oríṣiríṣi míì tí ó sì yàtọ̀ sí bá ti ń yan náfìlà ró báwo la ṣe wá gbọ́ yé kí nǹkan ní ah, ìpìlẹ̀ sọ̀látù ìgbà tó ń ti mọ̀ pé ìpìlẹ̀ náfìlà ní rákà méjì so eh, eh, ìsìkọ́ eh, sọ̀látù jànáza bóun ṣe ṣe nìyẹn náfìlà náà ní sọ̀látù kùsùfù náà ṣé bí wọ́n ṣe ń yan rákà méjì náà ṣe ń yan ni ẹ̀sìn pẹ̀lú làákàyè kọ́ pẹ̀lú ọgbọ́n orí kọ́ pẹ̀lú tẹ̀lé ìlú kitab àti súnnà lórí fáàmù sálàfù ni. òun la fi ní àti àwọn ilé ìṣíwájú kí ẹ lè bá a mọ aburú bí ọkàn wọn ṣe àfi dùá nìkan ló lè ràn wọn. kò sí bí jàbàtà ṣe pẹ̀lú gbogbo àwọn aburú tó ń kó sí yẹn ọkàn wọn sì balẹ̀ fẹ́ pé Abu Hurairah radiyallahu anhu agbàgbé sọ̀hábí ni àmọ́ iṣẹ́ yẹn àríta níbi ṣe. ẹ ti nẹ́ máa ń gba kọ́wù làbí fẹ́ẹ́ lè sọ̀hábí mi tí o bá ta kókó rí ṣé ó ànẹ́bí sọ̀rọ̀ ọ̀sán rẹ̀ rí bí sànẹ́bí irú wọn hádì sànẹ́bí sọ̀rọ̀ ọ̀sán làm táwọn àbá ṣe Albani prove rahimahullah àwọn tiẹ̀ prove pé àwọn hádì wà sọ̀híhà lórí ẹ̀ tó pọ̀. ni ẹgbàgbé ibi tí Sheikh Abdul Mun'im lọ ni pé dọ̀ífà ni gbogbo àwọn àhádìsì yẹn ṣùgbọ́n bó ṣe jẹ́ pé dọ̀ífà ní gbogbo àhádìsẹ̀ lọ́dọ̀ tí ṣe lè mú bí kan wá tán tí wé báyìí lànà ìmùsà ọlọ́sàn ti kírun eid báyìí nírun eid ẹ̀ tẹ́bi ní ti àbúrò rà ọ̀dọ́là ní tako àbí kí pé àwọn kílẹ̀ pa àwọn sàhábà ó wà láyé àwọn àbúrò rà ọ̀dọ́là ní ó tako ó kí rẹ̀ kò wá sẹ́ni bọ́dì fi ọkùnrin yìí lẹ̀ àǹfààní ra yín ni ó kàn wá nípa wípé a fẹ́ dáadáa fún yín a máa lè fọ́sí yín a lè fọ́sí yín kì í ṣe pé bí ẹ ṣe ń tẹ̀lé ó jẹ́ nǹkan kan tó já ìnira fáwọn akọ bí ìbá ṣe wípé a fi ń ṣàánú yín kẹ kúrò ń bẹ̀ kẹ kúrò nínú manhaj yẹn so alhamdulillah nísà wa láti máa pílé nínú àwọn ọ̀rọ̀ jàbàtà a wà máa rọ́dà àwọn ọ̀rọ̀ yẹn inshallah bi idhnillah lórí àwọn nǹkan tí ó kéré. àzíyá dẹ̀tù alàlẹ́gúsìlì sàláàtì màrúwáàtì kí yóò sàlékún gbogbo ẹ̀kẹ́ ní lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú owó ẹ̀kọjá mẹ́rin. nǹkan tí jàwàtà fẹ́ kà ni pé kàṣíyàádátì alàlẹ́gúsìlì sàláàtì màrúwáàtì sàláàtì màrúwáàtì gẹ́gẹ́ bí ọkọ̀ ọ̀gbìn kàṣíyàádátù instead kàṣíyàádátì. على sàlásàmàrọ́tún ثلاث ní sàlásàmàrọ́tún òun la fi ń ṣàlàyé wípé gaskiya pẹ̀lú àwọn nǹkan táwa mọ̀ pẹ̀lú ẹni yìí wàláhì ó ti tó gẹ́ káfíra káyẹ̀ra wa ṣeré ó ti yé àní lè bá lọ mọ́ la fi ń fẹ́ kó ṣe wípé àwa tá a mọ̀ dáadáa tá a súnmọ́ inṣàlá eléyìí tí wọ́n sọ yìí lẹ́yìn eléyìí sì máa pílẹ̀ àwọn mo fẹ́ máa ìkàkùkọ rẹ̀ àtàwọn àìlójútì ẹ̀ kẹ́hìn tí làákàyè bá ṣiṣẹ́ tí ó ní nǹkan ṣe kó wò pé ṣé bẹ́ẹ̀ àfa ẹ̀sìn ṣe rí nìyí ṣé lẹ́bù ọ̀tá àfa ẹ̀sìn gbúdọ̀ ẹni tí ó náà ń já àfa ẹ̀sìn ṣé lẹ́bù tí ó gbà mọ́ ọ̀pẹ́tì ní Islam nìyí. àwọn tẹ̀ tó àfọ́rí náà àwọn òtẹ́ ẹ̀ máa sì kankan wọ́n tún máa fara gbọ́kùnrin ni wọ́n á lẹ̀ jí mara wọn. ẹ máa gbọ́ ọ̀rọ̀ afásun náà o ẹni tó pẹ̀lú afásun náà. àlẹ́ mi ò kú àwọn ilé òkùtẹ̀ onígbà àwọn bíbí àwọn o, lé wọn dànù ní o nílẹ̀ ní bùkárì yóò àti bímọ níbi tá a bá ti tẹ́ mu mi láti jẹ́ mùsùlùmá bẹ́ẹ̀ mu ojú èso bíjà ní tẹ́lẹ̀ bọ̀ táwọn náà bá fún wa ń bọ̀ ọ̀rẹ́ àkẹ́lẹ̀ àwọn eléyìí yọ eléyìí kópa kópa alábìnrin àwọn ìjọ mi náà rárá àwọn eléyìí ti yí àwọn ti dáadáa dáálẹ̀ lẹ́gbàá tó lọ gán wọn ò mú omi òjò yóò pa wọn sọ́mọ o àlejò wa ìwà ìwà ìwà ìwà ìwà ìwà ìwà jíjà alágbára náà jíjà. ẹ nọ́tìsì bí jàbàtà ṣe yanjú ọ̀rọ̀ yìí ó ní tí àwọn bá ti wà ní ibi táwọn ti mú mi ta ló sọ fún mi pé wà wà ń bẹ̀ àwọn alùsùn náà wọ́n máa ń bẹ Allah subhanahu wa ta'ala pé fi wá sára wọn wọ́n ní táwọn mùsùlùmí bá wà ń bẹ̀ wọ́n wà ní Allah fi wá sára wọn táwọn yẹn bá ti fẹ́ mú mi àwọn tó gbà fún Ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ àwọn mùsùlùmí yẹn máa wà ń bẹ̀ àwọn tí àwọn kan bá wá bẹ́ẹ̀ ni pé àwọn àwọn alùsùn náà wọ́n sàlàyé lórí àdìsí gan kódà àwọn asábùl kàbáyé lè wà ń bẹ̀ àwọn àdìsí ni àwọn kan ní àwọn àwọn kan náà asálàfù ni àwọn asábùl rí dà ní àwọn afásọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ gan àmọ́ almuhim kì í ṣe pé kéèyàn ní tabadifẹ́ mú mi kí ló àṣọ ẹ̀ kí ni garanti tó ní pẹ̀lú gbogbo rédèrèdè pẹ̀lú rọ́ọ̀ ń ṣe tẹ́síkìá ara ẹ̀ tẹ́ bá ti fẹ́ mú mi àwọn alùsùn ní ìṣe bẹ́ẹ̀ lára àwọn nǹkan tẹ́ni fi ń tàn àwọn èèyàn táwọn èèyàn lómi fi ká ah, ọlọ́run pé sars net ẹ̀ṣọ́ pa àwọn ló wà níbi táwọn náà ti mú mi eléyìí ò tọ́ kò tọ́ níbi fún ẹni tó bá gbọ́ nǹkan yìí wà ní táwọn mùsùlùmí bá ti wà ń bẹ̀ kí Allah subhanahu wa ta'ala kó fi wá sára wọn ni lẹ́kìtì súkọ̀ súkọ̀ súkọ̀ kí ló ń yẹ súkọ̀ súkọ̀ èdè Chinese ló ń sọ ní ọdún súkọ̀n súkọ̀n kí tí wọ́n ti bẹ́ẹ̀ wọ́n máa lọ o ọgbẹ́ni ó pa wọ́n o anábì ìṣàṣà àbí sáwọn màláìka mi ò ní wọ́n ní máa lọ ọgbẹ́ni ó pa wọ́n o anábì ìṣàṣà sallallahu alaihi wasallam so wọ́n fi àṣà tiẹ̀ mọ́gbé wọnú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam. nígbà tó fi rẹ láti wa ọ̀rẹ́ ìdúrà yìí kan bẹ òkú ọ̀gá ìlú jíjà yìí. ẹ̀rí jàbàtà alábùsí ó lè sọ pé dáàdi wa fún bàbá tiẹ̀ o ṣe sọ pé ńgbà tó fi rẹ tìjàníyà ògbóǹtarìgì oníbídíà tìjàníyà yẹn tó tó pera ní bàbá mi yẹn tó jẹ́ ọmọ náà yẹn o ṣe sọ bẹ́ẹ̀ bàbá mi kìfìrí yẹn but níṣẹ́ o lè pe ẹni ẹ bàbá tiẹ̀ ń dádì wa bó ṣe máa ń pe náà nìyẹn o dádì mi dádì mi dádì wa dádì wa òun ò tiẹ̀ yàwó tó yẹn tiẹ̀ dádì wa ò tiẹ̀ àmọ́ bàbá ń bàbá àtàwọn ẹlòmíì yóò máa ń larúkọ mọ́ wọn lórí yóò máa àwọn tó lè bí bàbá ẹ̀ àwọn tó lù bàbá ẹ lọ dáadáa yóò larúkọ mọ wọn lórí yóò sábò sí pẹ̀lú kínní àmọ́ bàbá tiẹ̀ ń bídí àkàn bí tiwọn náà ni o àmọ́ dáàdi wa ni ó mọ̀ pé. téèmì bá ti wá ní á kàlámù kọ̀mí ọ̀rọ̀ burúkú ni ẹni tó sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ burúkú ni á rẹ kàlámù kọ̀mí. kí ló ń jẹ́ kàlámù kọ̀bí kọ̀bí hádà kàlámù kọ̀bí ẹni tí ó jẹ́ àfáfún alùmọ̀ náà ló ń kàràwọ̀ kàyé o a fẹ́ kí àwọn èèyàn máa rí nǹkan tí a rí ní ara ẹ̀ káwọn náà wá jọ́jú fún wa pé ṣáfà ni àbí ìṣàfà. mo sọ̀rọ̀ tí màá ń gbọ́ lóbi rẹ́díò wọn kí ilé fèsì ní lọ́rọ̀ fún wọn gbọ́ méjì kí ìdílé fún àwọn àyè mà ṣe bóyá kí ilé tí wọ́n ṣe tó kọ̀ ọ̀rọ̀ lágbára gan wàláì. ẹ̀rẹ̀ tí ó fẹ́ tún àlè ọmọ nàbí sallallahu alaihi wasallam ṣe kí jẹ́ kí islam di kí islam bàjẹ́ débi wípé irú ẹni tí ò mọ̀ kankan nú ẹ̀sìn báyìí tí ò tí ò lè jẹ́ àfa nú ẹ̀sìn báyìí tí ilẹ̀ lárúbáwò dá lẹ́nu ẹ̀ tí ò mọ̀ dáadáa tí kó ló gbé wà mẹ́sìn Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí islam bàjẹ́ débi pé irú àwọn tí wọ́n tún àlùmọ̀ sí ni. nítorí tí àwọn aláìmọ̀ kan bá tún náwọn fẹ́ tún àlùmọ̀ ṣe àlùmọ̀ anabi sallallahu alaihi wasallam ṣe àlùmọ̀ bàjẹ́ ni. sọ́ọ́dì وبا حال jàkàtàmù pẹ̀lú لمي hadithi عمر بن العاص رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد الله سبحانه وتعالى يكون بايما kì í gbá ìmọ̀ kì í mú mọ̀ kúrò nígbà ní ولكن يقبض العلم بقبض العلماء الله سبحانه وتعالى ما mú ìmọ̀ kúrò pẹ̀lú pípa àwọn àfà الله سبحانه وتعالى ما mú pa ẹ̀mí حتى إذا لم يبق عالما títí الله سبحانه وتعالى ò ní sẹ́ اتخذ الناس رؤوسا جهالا àwọn yìí wàá mú àwọn aláìmọ̀kan wọ́n fasu ilu wọ́n máa bèèrè ọ̀rọ̀ ẹ̀sìn ní ọwọ́ wọn fa afta obi ọ̀gáìrì ilmin wọ́n máa mú dájú ẹ̀sìn wá láì nímà fàbọ́lù wa ọbọ́lù wọ́n sọnù wọ́n sì sọ àwọn èèyàn nù ṣáàlì muhammad ali jabatani hadahullah kí a máa sọ ọ́nà tó alákọ̀ọ́bà tó sọ́nà torí pé àwọn aláìmọ̀kan àwọn èèyàn ti mú ní olórí àwọn aláìmọ̀kan bíi tiẹ̀ wọ́n ti mú ní olórí wọ́n sì ń béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹni yìí yóò sì mú dájú ẹ̀sìn wá ẹni tí ó mọ kùránì kò mọ hadith kò mọ ń pa ọ̀rọ̀ fáhùn lè gbé títí òun ti gbogbo wọn lọ ló àmọ́ mọ́rọ̀ wá láì ní mà ó bá sọnù ó sì sọ àwọn wọ́n sọ àwọn رواياته أنه في بخاري صحيح البخاري من لتي مكاي توري يغلي سبي ضعيف نتي وباتو تباك بو ونطان سوي يغني الأئمة عقيدة أهل السنة والجماعة عقيدة الفرقة الناجية عقيدة طائفة المنصورة عقيدة أهل الحديث والأثر àkídà tí ó ń sọ yẹn kì í ṣe àkídà ahli sunnati wal jamaa bó tiẹ̀ ṣe pé ó ní àwọn nǹkan tó pọ̀ tí ó fi jọ àkídà ahli sunna but kì í ṣe àkídà ahli sunna wal jamaa àwọn khawarij alákọ̀ọ́kọ́ wọ́n ń kírun bá ti ń kírun wọ́n ń gbàwẹ̀ bá ṣe ń gbàwẹ̀ ṣòkòtò àwọn náà fò wọ́n fi rùn gbẹ́lẹ̀ òkúta wọ́n ń ṣe àwọn ìbádà tó pọ̀ bẹ́ẹ̀ akídà ahli sunna kọ́lá akídà wọn ṣé akídà ahli sunna ni akídà wọn ni bẹ́ẹ̀ ni làkídà àgàbàtà náà كيف عقيدة كيف عقيدة أهل السنة والجماعة عقيدة أهل البدع هذه كان عقيدة جماعة التكفير والهجرة كيف عقيدة سلف الصالح عقيدة وخل خلفني خلف الفاسق كيف سلف الصالح أو أو خلف الطالح عقيدة الخلف الطالح عقيدة خلف الطالح àwọn tẹ́ ń yapa àwọn sálàf àwọn ẹlẹ́ṣẹ̀ tẹ́ ń ṣe sọ́ọ̀lì. akídà àwọn ní akídà tó tọ́ ifatili mansura kọ́ múnira ni akídà tiẹ̀ kì í ṣe akídà tọ́ ifatili mansura kì í ṣe nítorí Allah subhanahu wa ta'ala ò ní ran irú akídà yẹn ní ọwọ́ hadith anabi sallallahu alayhi wa sallam ní gbogbo gbàtà àwọn àkọwárí ìgbà tí ń dìde Allah subhanahu wa ta'ala máa kọ́ tiwọn wọ́n máa gé wọn wọ́n máa gé wọn wọ́n máa gbé wọn kúrò bẹ́ẹ̀ ni kì í ṣàkídà ahlil hadith ahlil hadith wal afam nítorí wípé àwọn ahlil hadith wal afam wọ́n máa ń tẹ̀lé kitab àti sunna lórí fáàm àwọn sálàfì umma ni so ilé tó ń polówó yẹn irọ́ ló ń polówó ó fi ń ta àwọn èèyàn jẹ ni gbọ̀túmọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sírọ̀sì nínú ìlú ó bá di pé aláìmọ̀kan wá di chairman fún gbogbo awon ya gbàtó dodo wa di pé àwọn yẹn ń confam àwọn yẹn ń confam níta awon yẹn ń wa ń kíní àwọn yẹn wa ń gbódodo yé gbogbo anybody ti wá ọ̀pọ̀ jẹ báyìí ó di ẹni àná o dún bídíà ni nasalullaha asalamata asalamata wal afiya amin. ó ní fàkọ́dé àádọ́mà ìfàríyà ala Allah sí gbọ́dọ̀ jẹ́ fàríyà ala Allah síríyà ni fàkọ́dé àádọ́mà ala Allah síríyà jàmàtà fàríyà fàríyà fàríyà ibo ló ti kéwú ta ló pè é fún fàríyà ẹ sì mọ̀ pé sóṣùfì ni ó ka tíra ó sì má kídà bó ti wù fúnra ẹ̀ tíra ó sì di pé ó di èso hábí fúnra ẹ̀ láti tíra tó kà. na tí lárúbáwá òjìnà tó tẹ̀ fi mọ nǹkan tó kà tó fi gbọ́ erigbo gan ẹni pé inna lillahi wa inna ilayhi raji'un afá gbogbo tó pèrè aláfà gbogbo àgbáyé òun ló ń kọ̀ gbogbo yẹn rọ́ǹgì ó ni a'zama ala Allah a'zama fariyata ala kí ló ń jẹ́ fàríyà fíríyà ni jàbàtà nígbà tí o mọ túmọ̀ fíríà ń sìn kò mọ̀ pé fíríà ní kínní báwo ló ṣe tu síbi tí wọ́n fẹ́ kán tú fíríà máa ń ka ẹ̀ kò lè ní nǹkan àmà ó lọ. inú ìwà àyà náà ó kí wọn pẹ̀lẹ́. ẹ wo bí aláìmọ̀kan ṣe ń dá ẹ̀sìn gbọ́ yìí fún rẹ̀ ó ní nínú ìwáyà kan wọ́n ní Sa'id al-Khudri ó kí fún rẹ̀ gẹ́lẹ́ jẹ́ Sa'id al-Khudri Abu Sa'id al-Khudri Abu Sa'id bí kéèyàn máa jẹ́ abu abdullah ṣe kí wọn pèlè abdullah ṣé ìyẹn ń tọ́ sí ṣé nínú ìmọ̀ hadith gan ẹni tí ó bá ń pe bàbá ní orúkọ mẹ́ẹ̀ ṣé kò tọ́ ọ wà lára nǹkan tó lè tó kán lè fi jàrọ́ ha ẹ̀ wọ́n fi jàrọ́ ha ẹ̀ nítorí wípé yóò gba àdìsí bàbá fọmọ ibi tí ọmọ fún bàbá sa'id al-khudiri kọ́ni sọ̀hábí abu sa'id al-khudiri kì í ṣe kudiri nínú ìwà àkànyẹ́ bó ṣe ń pè fún rẹ̀ wọ́n ní sa'id al-khudiri ń sọ̀rọ̀ fà ó lọ ìsọ̀rọ̀fà ìsọ̀rọ̀fà àkúrò ń bi tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn sómi gbogbo lọ kírun kò lọ sínú sáfù ni nínú wàhálà kan ó ná kírun pẹ̀lú ẹ̀ ó fẹ́ sọ di méjì ní kẹ́lẹ́ bá a ní eléyìí tó bá wù ú ni òun fẹ́ mú bẹ́ẹ̀ eléyìí tí ó sì ní eléyìí tí ó kírun pẹ̀lú ẹ̀ ló lẹ́rìí bẹ́ẹ̀ sì ni nígbà tí masala yìí kọ́kọ́ ṣẹlẹ̀ tí n bá gbàgbé mo rántí pé mo wà lára àwọn tí mo sọ fún jàbàtà ń gbà yẹn àbáwọn kan sọ fún lójú mi àbúyẹ́mi náà mo sọ fún un wípé ustaz ń sọ̀rọ̀ fàyè kò kírun pẹ̀lú ẹ̀fà ó ní a òkè òkè òkè amágbà tó padà yẹn ti ṣe tán tún aláhà tó tún dúró lé lọ́rùn pé ọ̀dà ah, gbẹ̀rì tún ní iye ọ̀tún rẹ̀ rí bí pé kò kírun pẹ̀lú ẹ̀fà òun náà bá ṣe ń jí tó bá ti kó pin sínsìn pé inú ìrọ̀ ayà kan ó kírun pẹ̀lú inú ìrọ̀ ayà kan ó ní ìsárafa subhanallah. ní wípé máa rẹ̀ gbèsè àyẹ̀ ṣe ń tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ilé sáré àmì o sáré àti jẹrẹ lọ́rí fọ́tò mọ̀mọ́ká a yóò sọ bí a máa yóò sọ yóò sọ bí kúrú bí alẹ́ ta máa yóò sọ bí sọrí bí bí máa yóò sọ bí sẹ́mi náà ti sẹ́mi yẹn ẹ̀sìn jẹ́ bíbí àná bíbí àná ó ní ọ̀nà kan tá a gbé kalẹ̀. wọ́n ti ta gbé kalẹ̀ ní pé abẹ́dá ti gbé fún máa sí ẹ̀sìn táyì ní sọ́kì aláàgbé kalẹ̀. àwọn destination tí sábàtà mú wá ń pa bídíà yìí ṣé ọ̀gá ẹ̀tẹ̀kì rí ní Cairo ní abóhùn fún rẹ̀ àbí àwọn jádù ẹ̀ nínú tẹ̀kìrì ẹ̀ ló ti fa ìbídí abẹ́ àwọn afáàsùn náà ló ti fa ìbídí abẹ́ àbúrò ẹ̀ lọ́dọ̀ níbi sọ̀rọ̀ lọ́sàn fa ìbídí abọ́ ṣe define nìyí tí wọ́n tí wọ́n wọ́n àrọ́fà wọ́n ṣe tààrífù bídí àbóhùn ṣe ṣe tààrífù rẹ̀ àmọ́ ìyóò ń bá a ní làákàyè mo kò sọ pé wọn mẹ́rin wá ń bẹ̀ o ó yẹ kó sọ pé kí ni dẹ̀líl nínú kìtàbà ti súnnà lórí ẹ̀ kó wá mú dẹ̀líl yẹn bẹ́ẹ̀ wá nínú kìtàbà ti súnnà lórí definition bídíà ó mú lọ́dọ̀ ṣáàtì rí bẹ́ẹ̀ rahimahullah àtọ̀dọ̀ àwọn afáàsúnnà àwọn kan yìí àtàwọn tó síwájú wọn ni wọ́n ní gbogbo bídíà pátápátá bídíà pín sí ilé tó sọ̀nà di kèfèrí àti ilé tí ò sọ̀nà di kèfèrí àmọ́ nítorí mẹ́náhàjì jàbàtà tí ó bá gbà bẹ́ẹ̀ àwọn kèfèrí ò ní pọ̀ àwọn èèyàn tí ó pè ń kèfèrí ò ní pọ̀ àwọn mùsùlùmí ó pọ̀ lọ́dọ̀ ẹ̀lú kèfèrí lọ so ó ń láti rí i pé kò ní gbà kí pé bídíà pín sí ilé tí ó sọ̀nà di kèfèrí àti ilé tí ò sọ̀nà di kèfèrí lára mẹ́náhàjì táwọn kọ̀wárìjì òun wá ní wípé àwọn ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ tó gbajúmọ̀ táwọn èèyàn mọ̀lẹ́ṣẹ̀ táwọn èèyàn mọ̀lẹ́ṣẹ̀ tó ń bá tún lọ sọ pé àwọn èèyàn jẹ́ kékeré lórí àwọn ẹ̀ṣẹ̀ tó gbajúmọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ó tètè mọ̀mọ́ ní hajj kò ní rẹ̀ ń tẹ̀lé àmọ́ tó bá dúró lórí wípé bídà òun ni nǹkan tí òpin tó ṣe pé gbogbo ẹ̀ ló sọ̀rọ̀ ní kékeré ẹ rí i pé pẹ̀lú definition tí ó wọn mú tó wọn mú wá láti fi rú àwọn èèyàn lójú àwọn èèyàn rò bóyá òdodo ló ń sọ tó bá ti ń pa àwọn èèyàn kékeré àwọn èèyàn máa rò wípé kò pé àwọn ẹlẹ́ṣẹ̀ ń kèfèrí wọn sì mọ̀ pé bídíà àmúfàṣẹ́kọ̀ ilé ìtàn jẹ́ pòkínú bídíà yẹn ẹlẹ́ṣẹ̀ làwọn yẹn irú jàmátà àǹkó náà ni àwọn sálàf máa ń sọ wípé àwọn tó ń kàfárọ̀ àwọn èèyàn bíi zunub àwọn tó máa ń kàfárọ̀ àwọn àlùmọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ nítorí bídíà àmúfàṣẹ́kọ̀ tẹ́ńpẹ́ bídíà àmúfàṣẹ́kọ̀ yẹn ó dàbí kúfù tó Ah, tí gbìyànjú jáde kó kúfù náà ni ìkan jẹ́ kúfù akibaru ìkan jẹ́ kúfù kékeré tí gbìyànjú jáde kó nẹ́sìn ìkan jẹ́ fíṣkù akibaru ìkan jẹ́ fíṣkù kékeré tó gbìyànjú jáde kó nẹ́sìn bẹ́ẹ̀ ni ìkan jẹ́ ṣírkù akibaru ìkan jẹ́ ṣírkù kékeré tó gbìyànjú jáde kó nẹ́sìn bẹ́ẹ̀ náà ni gúlùmù eh, bẹ́ẹ̀ náà ni nìfàkọ bẹ́ẹ̀ náà ni ti bídẹ́ àyẹn ìwọ tó bá pè yàn kéfèrè lórí nìfàkì asrọ́rù kọ̀rìjì ni ẹ́ ìwọ tó bá pè yàn kéfèrè lórí ṣírkù asrọ́rù kọ̀rìjì ni ẹ́ bẹ́ẹ̀ náà ni lórí bídẹ́ kifiri eh, yani khariji ne khariji mumin kishi kifiri khariji ne wana Allahu musta'an àwa ti wọlé báyìí àbúyá yìí ń bọ̀ ni lóye tọ́lọ́ máa ń dèdè mi máa ń ṣe ẹ̀yẹ ẹ̀mí ń ṣe ẹ̀yẹ o àbí máa ń ṣe ni. mi ò ṣe ẹ̀yẹ wàláì nígbà wọn tẹ̀lé ẹ̀mí máa ń sọ̀ ẹ̀mí ẹ̀ parọ́ dé wàláì láti ti wàá lórí ilé ìdálẹ̀ báyìí o tọ̀ àbí láyé pé bẹ́ẹ̀ ti di báwa ti wà nínú ilé kò fẹ́ tẹ̀ báwa bàbá yẹn lójú wa òun máa ń tẹ̀ sílé díẹ̀ nínú àbúláyé kò sẹ́ni tí ó mọ̀ ń lọ rí kò sẹ́ni tí ó mọ̀ yòó sọ èso fílẹ̀ mi máa ń pè wọn náà tó ń gbà lórí ara yìí ni àwọn bàbá yìí fi kápẹ́ǹtì àwọn bẹ́ẹ̀ omi ti wá dalẹ̀ àwọn wá ní kéèdè kó ti lọ mú aṣọ wa àti ìfẹ́ńtà yìí nù ó kàn wàhálà ó jòkó padà wà lójijì ni èmi tẹ́ òfin là bọ́ lọ́wọ́ yìí ó omi ta dá bàbá yẹn ni ó tán bá bàbá yẹn ti ọmọ bó ni wọ́n yí a yóò jùmọ̀ pé lọ́rọ̀ wá gbáyé àyè gbà kan ọ́n wà ń bẹ́ òṣìṣọ́ yìí. èmi náà ni jẹ́rìí pé ó sì sọ ti akin wá sọ ọ̀rọ̀ ní orí ẹ̀ nígbà tá a dé ibẹ̀ àti wà ń bẹ̀ so àwọn ustaz abdulhayi àti ustaz masoud rahimahullah àwọn náà wọ́n wá ń bẹ̀ gbà yẹn so lódodo omi wà ń lẹ̀ ń bẹ̀ tómi ti rẹ̀ dàkalẹ̀ rẹ̀ gójò rọ̀ so tí wọ́n jòkó sí orí bẹ̀ lóòótọ́ àmọ́ jàbàtà subhanallah alábòsí onírọ̀sìn ni àwọn yẹn nǹkan táwọn yẹn fi wà àwọn bàbá náà sọ yìí tí wọ́n fi jìnnà sí wa lọ́ọ̀kan díẹ̀ níbi ọ́fíìsì wọn tó bá mọ bí ọ́fíìsì wọn lé ọba láàárọ̀ tó máa ń pa náà ni pé òun lọ lé ọba àwọn jòyè ọba jòyè ọba wọn lé ọba àwọn jama nasiru dín àbí nasiru islam sí náà pé wọn jòyè ọba wo ọba wo ló mọ̀ pé wọ́n gbé kìsì ẹ̀rọ àtọ́kọ̀ àwọn ìfọ̀mù the first meeting yẹn náà ni àwọn islam àbí nasirudin náà pé wọ́n ni àwọn náà invite wa ń gbà yẹn wọ́n ìgbà tí invite jabata mo sì tẹ̀lé lọ so nígbà tán débẹ̀ àwọn ọ̀sáàbì yẹn jòkó àwọn ibi táwọn jòkó sí omi ò lè ta omi wo ló ta sí ṣé wọ́n wọ́n fọ̀pá nínú omi ni tómi fi ta tí wọ́n lọ́ọ̀kan lọ́ọ̀kan bí táwọn wà ní jabata pẹ̀lú rọ lẹ́yìn náà wọn náà ń ṣe yẹ̀yẹ́ àwọn ọmọ ẹlẹ́yìn ẹ ti mọ̀ pé àwọn tọ́ọ̀gù hooligans ni àwọn tó kó tira lọ́pọ̀lọpọ̀ àwọn kan tó ó ó bí ẹgbẹ́ bíi pé àárín àpọ́lọ́dì olórin àbí eléré kó ti déléré bí jàbátà ọmọ musa gan lẹ́yìn káwọn ẹgbẹ́ ń sìn pẹ̀lú gbogbo orílẹ̀-èdè àtàwọn nǹkan tó ṣe kó sàṣírí pé nǹkan fọ́ ní sáwọn èèyàn ṣẹ́sìn nìyẹn àwọn èèyàn kan sọ fún mi pé tó ń bá ń gbọ́ kí sẹ́ẹ̀dẹ̀ báyìí òun wà rẹ́rìn rẹ́rìn rẹ́rìn òun máa dínkù mú ẹrin ṣé wà sí nìyẹn á sọ̀rọ̀ ṣé òun ó mọ̀ sọ̀rọ̀ ńlá káyè ọ̀rọ̀ ẹ̀sìn tí ó sàǹfààní táwọn ẹ̀mọ̀ rẹ́rìn so eléyìí jàbàtà lọ túbá máa ń ṣẹ̀ṣẹ̀ nítorí kó lè bá a borí wàláhì gbogbo ní tàǹsì fúngbà díẹ̀ ni Allah subhanahu wa ta'ala ń wo olúkàlùkù òun sì ló lẹ́sẹ̀ àti màpé yóò dà sí à ń bẹ nínú àánú ẹ̀ bí ìdájọ́ tí ó bá ṣe láàrin àwa àti ẹ kí ó bá kó wa wa lò pẹ̀lú àánú kó wa pa wá pọ̀ sórí fáàmù sálá nígbà tó ti wà lórí ibi tó wà lọ́wọ́ báyìí àwọn bí aláṣọ náà tààlà fálékún mọ̀nà ní o àwọn onígbà ti dúró tányán pátá là àlékún mọ̀nà náà lábẹ́ lábẹ́ fún bàtà fi wà lọ́dọ̀ ẹ̀ tàbí kúrò bẹ́ẹ̀ bàtà fi wà mẹ́gbà ẹ̀ táwọn kàmá ní ibi táwọn wáyé pé kí n ah, àmà mọ́ ni ah, èmi o àlékún mọ̀nà aláṣọ náà tààlà so àmọ́ àti dúró náà tó ń bẹ fún àlékún mọ̀nà náà àti wish nínú àánú ẹ̀ pé kó ṣe fún un ìwọ náà àti gbogbo àwọn ọmọ tí ó ń tẹ̀lé àti gbogbo àwọn ẹni tí ó jẹ́ mùsùlùmí ibrahimate. àkọrin yẹn bí ànẹ́bì mi pété àlè tẹ fúnra wa náà fẹ́ kíra wa kéjì rẹ̀ ó máa já nísìn tó ṣe ọ nísìn tó ń jẹ eléyìí kọ́ ó sì sọ pé kò lè tẹ fúnra yín pé rárá ẹ̀ lè tẹ fúnra yín ìjọ tiẹ̀ tó ń jẹ eléyìí oníkábàárà ọlọ́kátàlá wàtàlá lọ́wọ́ ni wàlá hadithun hasanu kò sí ìgbàkan tó jẹ́ dọ̀ afáà tó pẹ̀rẹ̀ láfa súnà tó fẹ́ pé àwọn èèyàn sí ojú ọ̀nà ti ànábì sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala abẹ kó bá a tún ṣe kó má jẹ́ kí irú wọn pọ̀ nínú àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam àwọn muslihun tí yóò máa tún nǹkan ṣe ní kí Allah subhanahu jẹ́ kó nínú àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam kó bá a fi kó fi wá sínú wọn kí ó bá a tún náà ṣe kó wá fi wọn kó fi wọn náà sínú wọn àmọ́ bó ṣe wáyé kó wọ́n jẹ́ kí ọ̀pọ̀ kó wọ́n jẹ́ kí irú wọn pọ̀ lórí ilẹ̀ torí wọ́n bà nǹkan jẹ́ tó pọ̀ wọ́n sì da ẹ̀sìn ìyẹ́rú wọ́n dàrú gan. onífẹ́ sàlàyé hadith fún àwọn tó ṣe wípé oníwọ̀n máa ń pẹ́ èwo ni kétì rẹ̀ mọ́já kétì rẹ̀ mọ́já afáà súnà wo ló ń sọ̀rọ̀ ẹ̀ ṣé ẹ̀yin tẹ́ wà pẹ̀lú ẹ̀ mọ̀ pé nǹkan ti kọlu ọkùnrin yìí ẹ mọ̀ pé nǹkan ti gẹ́ bí ó ṣe nígbà tí ẹ ẹ tó sọ ńgbà kan gbé ìgbà tó ń wà ń káírò nínú ẹ̀wọ̀n yẹn wọ́n máa ń tọ́jọ́ wọn wọ́n máa ń fi àwọn nǹkan wọn forí wọn gbógiri ó dàbí pé kíní yà affect làkàyè jàbàtà tọ́jọ́ tá ń tọ́jọ́ ẹni ká ròyìn àwọn ká máa ń sọ tẹ́lẹ̀ bọ̀ tó mo ṣe rí gbódà pé kíní yà affect làkàyè torí kò nọ́mà yẹn expect yẹn tó nọ́mà kò mà bí egbò sí bí wo ní kékeré ẹ máa já ó fẹ́ sàlàyé hadith wọn kí wọ́n ní kékeré ẹ máa já òwe Allah subhanahu wa ta'ala nígbà tó bá sọ̀rọ̀ nípa àwọn kèfèrí àwọn yahudi àwọn nasọ́gẹ́bà subhanahu wa أعوذ بالله من الشيطان الرجيم ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم ẹ má bá àwọn alùlùkìtàbì jiyàn àfi kẹ́ ṣàlàyé fún wọn pẹ̀lú nǹkan tó dájú tí wọ́n lọ ẹ ṣàlàyé ìmọ̀nà ní kẹ́ máa wá fún wọn àbàtà ni ní àwọn alábòsí làwọn ilé inú wọn kí làwọn ilé tìmọ̀ kí náà mọ̀ nù nǹkan tó bẹ́ẹ̀ sì náà bá àwọn bàbá wọn lórí ẹ̀ ni nǹkan tó náà bá àwọn bàbá wọn tó ń sin àwa láti pẹ̀lẹ́pẹ̀lẹ́ dá sàlàyé fún wọn láti mọ̀ bí Allah subhanahu wa ta'ala fún wọn èwo ni kété rẹ̀ mọ́já. lẹ́lẹ́lẹ́kejì káwọn yẹn mọ́ lọ́rọ̀ bí abúlé àwọn alùsùn náà ṣe rí ni jàbátá ṣe rí fa nínú òdó ẹ̀ ló wàl hadithun hasanun wàl hadithun hasanun alifu alam àti tẹ̀mí ni ò lè papọ̀ jàbàtà báwo ló ní ṣe báyìí ẹ báwo ló ní ṣe báyìí nínú àìmọ̀kan nínú pé kó lè bá a ní wà wà kó sáà destroy àwọn eh, làkàyè eh, ọmọlúwàbí àwọn èèyàn wa mọ̀ kàkàkùkà àwọn bídíà ló ń kọ ilé nínú ṣe lè rọ́dù o bàtà bá fẹ́ dá ìsìn padà lè ní àwọn alùsùn náà mọ́ wọn àmọ́ kí wọ́n sì mọ̀ pé jàbàtà ò ṣe sunni ó ń bídíà ni ní àwọn jama tẹ̀sírí ni kí Allah subhanahu wa ta'ala kí ó bá fi máa ọ̀nà. kí wọ́n sọ fún ànábì pé tí wọ́n yẹ pé ìtẹ́jú mo sọ yẹn bẹ́ lára yẹn kọ́ tí ń ṣe lóòótọ́ tí ń ṣe ń kọ́ kọ́ọ̀lá ìkáàlẹ̀ bí ìmọ̀ ṣàkó tó ń gbé ìkan tó ń sọ yẹn bẹ́ lára rẹ̀ lóòótọ́ tó ń sọ òun lójú gbogbo fún àwọn èèyàn fún gbogbo èèyàn báyìí bàbá ibi tàbítàrò ọtí sọ̀rọ̀ ẹ̀yìn náà nù. wàyí ńlá mi yẹ kó fi ìmọ̀ ṣàkó bàbá ìgbọ̀ta lọ́wọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí ẹni tó gbéra ní afásúnlẹ̀ ń sọ àwọn mistakes yìí tí à ń mú jáde lọ́rọ̀ jàbàtà ikú sẹ́ńtì ò lè ṣe mistake walillahi al-kamal subhanahu wa ta'ala wahdahu àmọ́ àwọn mistakes tó ṣe pé normal ọmọ secondary school tí ó bá lọ secondary school lè kéwò ò lè ṣe kó tó gbẹ́ni tó wá náà jáde university tó wá náà jáfa gbogbo àgbáyé lórí sunna àti gbogbo nǹkan yòókù bẹ́ẹ̀ òun ló ń correct á ní wọn parọ́ mọ́ òun lóun jáfa gbogbo àgbáyé ẹbẹ ẹsùn fáwọn ọmọ yẹn tó bá ní mú masala kẹ ẹni àwọn sábà sọ báyìí tó tó yàpá yẹ àwọn sábà sọ bẹ́ẹ̀ ẹrí gbé wọn nígbà wọn ní kílódé sáwọn lànà bì ní làfi ni wọn gbà wípé jàbàtà yẹn yàn níbi sọ̀rọ̀ ọ̀la sílám jàbàtà lè gbọ́ nǹkan yé dàrẹ́ tìlú kí tábà sún náà tí ò ẹni bọ́ọ̀ tó gbọ́ irú nǹkan yẹn yé tí ó gbé tiẹ̀ ló kọ̀ rẹ̀ tí wọ́n fakọdíz tabtawu fakọdíz tabtawu ó ní fakọdí gib tab gib tabtawu lárúbáwá ló wá gbọ́ ní ìbò ní kí ni ó kàn nílé ilẹ̀ ọ̀sán àlùkò ìṣòfò nílẹ̀ lárúbáwá tó lọ́pàá lọ́gbẹ́ fáńsábà náà lórí di but ìjẹ́rìí di fáńsábà wà ní kí àwọn tẹ̀mọ́ kí ó nù àbájẹ́ fakọdí gib tabtahu wọ́n á ní tó ẹlẹ́nkejì ó fẹ́ ní fakọdí bahatahu ó ní fakọdí bohtahu bohtahu ó ní tẹ̀mọ́ òṣùwọ̀n wo ló fẹ́ fi yún un ló fẹ́ gbẹ̀yìn òsínú sọ́rùfò bohtahu فعله أبي فعل هل فعل أبي فقد فعله فقد بهته سبحان فقد بهته فقد بهته ها àbàtà ọlọ́yì àwọn aláìmọ̀kan tí ó ń tẹ̀lé yìí àwọn làánú wa ń ṣe bóyá àtàwọn míì náà tán sì rò pé jàbàtà ó wà lójú ọ̀nà ń dúró déédéé ń sọ̀rọ̀ ń ṣe kẹ́ni àṣà ni ó àìlójútì ló gbé débẹ̀ àṣà àti ìfẹ́ hàn so Allahu a'lam ṣùgbọ́n pé ìmọ̀ ìsìn ìfẹ́sìn olódébẹ̀ àìmọ̀kan yín lè fi rò bẹ́ẹ̀ o òun la ní ká ṣàlàyé àwọn ìkàkùkà àti àwọn àìṣedédé bóyá ní tí Allah subhanahu wa ta'ala bá fẹ́ ó lè fi mọ̀nà ní àtàrà àwọn kan sí aṣọ yìí abẹ́kẹ́ sọ kó ṣe ń sábà bí dára fún ohun àti àwọn tí ó wà lẹ́yìn kó fi sínú mizanu àṣà náà títà náà ní ìjọba ìyá kíá. làǹgbé ìbáta lè mú tàdé ń bọ̀ abẹ́ o kò sí ọ̀rọ̀ ìyẹn fún mi díà jẹ́ o ọmọ ilé ẹ̀ tó jẹ́ mùsùlùmí ni mò ń sọ o tọ́yì. làǹgbé ìbáta lè mọ̀ tẹ́lẹ̀ ẹ bó ṣe tó yí lẹ́nu làǹgbé ìbáta lè mọ̀ tẹ́lẹ̀ kí ló ń jẹ́ làǹgbé ìbáta ríbà ní ìjàmbá náà fà ríbà ẹ ẹ ẹ wo pé ẹni tí ó ń ṣe àwọn àṣìṣe tí ó pọ̀ rédèrèdè yìí báwo ni ó ṣe kàtírà tó náà ló wá kàtírà tí ó ní òun gbọ́ nǹkan yé tó yàtọ̀ sí báwọn sálàfù ṣe gbọ́yé tẹ́yìn náà ṣe ń tẹ́lẹ̀ àbí afẹ́ ká ṣàlàyé àwọn kìíní ìfún yín ká sì pé àwọn kìíní ìfún so that tí ẹ̀yin náà bá pàdé Allah subhanahu wa ta'ala tẹ́ bá ń jẹ̀ ká àbámọ̀ tẹ́ ẹ̀ fi lẹ̀ tí ẹ̀ fi manhajẹ́ lẹ̀ kẹ́ lè bá àmọ̀pọ́n sọ fún yín ẹ̀yin lẹ̀ gbá o ẹni tí ò lè ka lárúbáwá tó nọ́mà kí ni ó fẹ́ tú ẹ̀ sọ fún mi ẹni tí ó ń ka ìkàkùkà ṣé kò ní tú ìtúkùtù ni ó wá di pé òun ló wá ń ka nǹkan fún yín wá tù fún yín pé òun ka nǹkan wá gbọ́ yé tó yàtọ̀ sí gbogbo alùsùn náà ti gbọ́ yé látọ̀rọ̀ àwọn sàhábà dìsí ẹ̀yin náà wá gbà lẹ́nu àbí. a ọlọ́hí ẹ̀yin ni ẹ̀ sọ̀rọ̀ ayé nù kẹ́ bá gbọ́ àwọn kínní yìí tí ẹ̀ sì fi jàbàtà lẹ̀. ó rí pé á ní muhawiya gbọ̀rọ̀ pọ̀ muhawiya o ó ní ọ̀gbọ́ sòlúkù ni kò ní owó ebi ó lálàá sí rẹ̀. ẹ̀rí bí jàbàtà tí ó sì ń sọ nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tí ó sọ tí ẹ̀mí ò sì gbà kí ló ń jẹ́ sòlúkù sòlúkù sòlúkù sòlúkù sòlúkù ni kí ló ń jẹ́ sòlúkù tó ìgbọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam sọ ibi ò lálàṣẹ èèyàn ńlá ti mọ bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala ẹ ò ní tó bá fẹ́ tó àdìsá níbi sallallahu alaihi wasallam ọ kọ́kọ́ tó bó ṣe wà ná tó bá lóore sàlàyé wà ní àwọn àmà ní àlàyé tó wà ń bẹ̀ nìyí. ẹgbà ọgbọ ó ń sọ pé ànábì sallallahu alaihi wasallam oníṣòwò olóko ni ọgbọ ìdí ó lálà sí rẹ oní ànábì fi direct sí obìnrin yẹn subhanallah ṣẹ́ni tí ò ní ṣúrùmà fún ànábì sallallahu àní ká ronú ká wòye sí ọ̀rọ̀ ọkùnrin yìí Allahul musta'an. tọ́ba ti rí ọmọ sísà tó fẹ́fẹ́ ó ti ẹ́ ń sìn tọ́ kí owó wò ọwọ́ ojú rẹ̀ wò tọ́ba ti wo ojú rẹ̀ wò tó bá wù ọ́ tóun náà wù ọ́ tẹ wúra yín tọ́ kó lọ sọ fáwọn òbí rẹ̀ kíákíá kì í ṣe pé kẹ́ ẹ máa ṣe kọ́ṣíìpù káàkiri ẹ bá jẹ́ pé ẹ̀ tí ò tí ì lọ sọ fóbi rẹ̀ tí òbí rẹ̀ yóò dá fún ọ wọ́n pẹ̀lú obìnrin gan tó jẹ́ kíní ẹ gbọ́dọ̀ máa rìn káàkiri ẹ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ káàkiri ẹ máa sọ̀rọ̀ ọ̀ǹtì tí ó fi tí bàbá ló fi yọ̀dá fún ẹ. torí tó pé láàánú ká ha ilà bí wọlé. ọ̀rọ̀ tí jàbàtà ń sọ yìí. eléyìí tí jàbàtà sọ yìí ó fi ń tan àlùmọ̀ ni ó sì fi ń tan àwọn ni ìlọsọ́dọ̀ bàbá ò pàtàkì bójúbójú la máa ń fi ìlọsọ́dọ̀ bàbá lọ nígbà tí a wà ní ọ̀dọ̀ wọn kì í ṣe gbà ń lọ sọ́dọ̀ àwọn bàbá nítorí parí pé àwọn náà wà ní bó ṣe ẹ̀ka tọrọ nìyẹn bó ṣe ẹ̀ka tọrọ ọmọ nìyẹn láà nǹkan tá à ń lọ síbẹ̀ fún ni pé kí abu kí wàhálà má bàa ṣẹlẹ̀ tàbá kan mọ́mọ́ wọn kò sí bí wọn ṣe ní fẹ́ fa wàhálà àkàlọ́ bá wọn ká tọrọ ìdí tá a fi ń lọ nìyẹn kì í ṣe pé ó kà kí wọn lọ sọ́dọ̀ òbí kún. àwọn àbẹ̀rẹ̀ náà ó pọ̀ ẹnìkan ní sí mẹ́ta ni ẹnì ẹ̀yin wo ẹ̀yin ẹ̀wù àlàáfíà tèmi èmi tí ń sọ̀rọ̀ ẹ̀wù rárá mo ti ládàtì gẹ̀ẹ́bà látàná mo gbé tẹ́ rí kéèsì tèmi yàtọ̀ gbà à bẹ́ẹ̀ ni online so ìta bá gbàdé náà aláwòtúnṣe orí máa ti ti kó wàláhì mí ìsinmi fóònù máa ń wọlé ní fúbìrì mi yé sinmi kò sí táìmù tí mo lé sinmi àfi tí n bá rí i pé mo fẹ́ sùn tí n pa ó tán yìí ń si kára ní súwì báyìí ẹ̀ tó rí ni lóbó máa bẹ́ẹ̀ ṣe. ìsinmi àwọn kéèsì tó ń yàtọ̀ eh, nítorí wọ́n lórí méjì àbí àwọn àfáà súnnà táwọn èèyàn ń béèrè ọ̀rọ̀ lé ọwọ́ wọn tí wọ́n ń ṣàlàyé fáwọn èèyàn lórí kìtàbà súnnà wọ́n mọ̀ wípé ládàá àwọn fi ń pọ̀ sí ni wọn èrè ní wàhálà wọn èrè lé ẹrù léra wọn lórí tòmọ́tà ẹ̀kọ́ mú sáwọn yẹn gbogbo ìyẹn káwọn yẹn lè bá rò wípé àfa àfa gbà ó ti ẹrù wọ̀ lọ́rùn tó bá tó bá tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ lóòótọ́ tó sì ń sọ òótọ́ fún wọn fáǹfààní rẹ̀ yìí nà ṣùgbọ́n tó burú jù níbẹ̀ ni wípé nkọ́ọ̀lù tán bá ń kọlù ẹ̀gẹ́ náà ṣe bí ìsọnù lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ìdáhùn tó mọ̀ dáhùn lóhùn pé bá àdìsí àti kálẹ̀ kan fa after of the oil ẹ̀yìn wọ́n máa ṣe fàtúwá pẹ̀lú láìsímà fàbọ́lù àbọ́lù wọn ó sọnù yóò sì sọ àwọn àyànnì kọlá sọ wọn náà tàn án sọ wọn kún bẹ. pé ọba ti kú tà dánmúnú ọtí àgbákò ọ ò lè jẹ́ mùsùlùmí máa lọ́dọ̀ wọn láyéláyé wọn ò máa lé ọkì ni gbé wọn ò máa lé ọkì ni o tòtò bá yẹ pé wọn kì í ṣe ẹgbẹ́ kí ló dé tí wàhálà kọ wa àwọn náà ní pírọ́blẹ́mù kéèyàn ó kú. àkídà jàbàtà fúnra ẹ̀gẹ́ ló sọ yìí tó bá ti kúrò nínú ẹgbẹ́ jàbàtà láyé ò lè ṣe mùsùlùmí mọ́ láyéláyé láyé ò lè ṣe mùsùlùmí tó bá ti kúrò nínú akídà jàbàtà láyé nítorí pé wọ́n gbà pé kúrò nínú islam ni wọ́n gbà pé kúrò nínú islam tó fẹ́ràn nabi sallallahu alaihi wasallam kódà ó kéré nínú wọn àwọn tó bá gbọ́ manájì yẹn dáadáa wọn ní sí ẹ kiri pé eléyìí ni oníkele ni tó bá ti gbọ́ lè lù ni wọ́n lù tá má lè ṣe tá má lè ba lórúkọ jẹ́ ni wọ́n bà lórúkọ jẹ́ ni gbogbo ọ̀nà tá má fi torí pé wọ́n gbà pé kì í ṣe mùsùlùmí àkídà ènìyàn tó wọ́n fi ń bú wọ́n fi yẹn bú tó àti tàbí múnú ó fi gbé bákan náà àkídà ti àti àwọn náà nìyẹn ní lẹ́bù yẹn. mọ́tò aláṣẹ ìmáì ọ̀gbọ̀nà kó sí aláṣẹ ìjù ọ̀gbọ̀nà kó sí aláṣẹ ìtò tọ́ba ti lọ kó sí aláṣẹ ìjù ọkọ̀ àwọn àkàwárí tọ́ba kó sí aláṣẹ ìtò mi bọ́dá ti ìmáì ọkọ̀ sí mùnìjíà ẹni tó wá wà láàrin òun yóò jẹ súnà. bẹ́ẹ̀ni masalatu iman nínú ẹlẹ́rìn sọ wípé o ti kó sí aláṣejù yìí o kó sí àṣejù tó hàn tó clear nínú ọ̀dọ̀ àwọn àlùsùnà pé aláṣejù ni nínú masalatu iman pé ó ń pè àwọn mùsùlùmí ní kèfèrí lórí àwọn nǹkan tí gbogbo àlùsùnà gbà wípé nínú kitaab àti súnà kò sọ̀rọ̀ àdìkèfèrí lórí èyí. so àṣejù ní ìdá ìyẹn láti gbé ní kọ̀ọ̀rìjì láti sọ pé àkídẹ̀ ti lọ sínú àwọn ẹgbẹ́ kan ìpín kan nínú àwọn kọ̀wárì táwọn náà jẹ́ àdáàdì àkídà àdáàdì yà yẹn àwa wo awo ń ta pẹ̀lú àwọn nǹkan tá a mọ̀ níta ó wá bá àkídà tiẹ̀ mú gan-an ó bá mú gan láti ní kọ̀ọ̀rìjì yẹn lára yẹn láti ṣe àwọn nǹkan tí a ní orí yẹn ẹni tó bá tí ò kó sínú. No, Eh, mọ́sálà tí èkó súnà láti jù tó èkó súnà láti ètò súnní ni wàá gbègede súnà èèyàn yìí jẹ́ súnà súnní lè yàn máa ń jẹ́ sódìyé afa súnà eh, afa tó ń gbẹ̀rẹ̀ aláfa súnà òun náà ló mọ gbogbo ẹ̀ súnní lè yàn jẹ́ èèyàn jẹ́ súnà sódìyé. bàbá ẹ wá pín àwọn méjì tẹ́ ti àwọn yòókù lẹ́ńgọ́ àti tó fi òkú sí gẹ́gẹ́ kó lè léyìí àwọn tí ń kúnlẹ̀ mọ̀ fún àwọn méjìlá làwà nínú ìjọ ń sin nísìn làwà nínú ìjọ náà níbi ìsìn lọ́rin bíbá yìí nísìn èmi dá wà gbáko èmi ní aláṣejù lọ́dọ̀ yín ẹ̀hẹ́n àwọn yòókù kúrú fún wọn àwọn àwọn aláṣejù ẹ̀yìn nìkan ní súnà ẹ̀ sì nígbà náà kọ́ ẹ̀ pè yẹn kéde rí kílẹ̀ wá ṣeun kílẹ̀ ṣeun gan fún nǹkan tẹ̀ ṣeun ẹ ti dáràn púpọ̀ ẹ kàn dáràn sí ni là ẹ̀yìn kan lẹ́gbẹ̀ẹ́ yẹn kéde rí ẹ yọra yín kan tẹ́ẹ̀ ju bíi márùn ẹ̀yin náà nìkan péré ni wàtàkìyà àgbákònú o. ìjàmbá pẹ̀lú àbùsí ẹ gbàdá fèsì ẹ lórí àti ìtú ẹ ṣùgbọ́n gbégbé a ti ṣàlàyé lórí àwọn àwọn shabab ti ń sọ̀rọ̀ lórí àwọn èèyàn kan bí ṣíà àwọn sufi kó tó di pọ́n mú wọn náà gẹ́gẹ́ bí ọ̀rìjì so nítorí wọ́n ń sọ tiẹ̀ kò mí gbé àwọn èèyàn náà fáwọn yẹn lè nítorí pé wọ́n ń sọ gbá láti jù nìyẹn kò mí gbé àwọn sufi àrántí àwọn sufi sufi wo ni ò gbàtí òkè gbàtà ń ti dọ̀rọ̀ sufi tẹ́lẹ̀ àtàwọn nǹkan mi tómi gbé wọ náà jẹ́ kankan ni àbí nítorí àti sọ àti àwọn yòókù mi pé kírísítẹ́nù jẹ́ kankan ni àbí àwọn kírísítẹ́nù jẹ́ kankan ni kírísítẹ́nù sì ṣe kankan. alábòsí ni falsafa tó fẹ́ fi máa dọ̀rọ̀ rú máa wọ̀nyẹn lójú gbọ́ngàn gáà ah, wọ́n fa àwọn sufilẹ̀ eh, ustaz náà máa mú alábòsí ni àfi wọ́n lẹ̀ gẹ́gẹ́ bá ṣe fìwọ́ náà lẹ̀ alábòsí àwọn olùkọ́ ní makan makol gbogbo àyè ló ní ọ̀rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ la mú tábẹ́ sọ ọ̀rọ̀ lórí àṣejù àti lórí àtàwọn tí wọ́n kó sàṣe ètò so kì í ṣe pé then mm, àwa nìkan ni mùsùlùmí àwa nìkan ni wàsàpìyà àwọn yòókù gbogbo yẹn ni àwa nìkan la àti gbé yẹn kẹfìrí tóra ní aláṣejù náà mọ́nájì súnà rí báwọn àwọn kọ̀wárìjì gẹ́gẹ́gẹ́gẹ́ ní sọ pé àwọn ti alákọ̀ọ́kọ́ o àwọn táwọn yẹn ń pè lọ́wọ́ kọ̀wárìjì ń sin àwọn afáìkà fọ́ọ̀rọ̀ wọn so àwa náà ò kà fárọ̀ ẹ̀ àti tó ń sọ àpè ń kèfèrí àmọ́ wọn ló wá pè rẹ̀ ń kèfèrí pẹ̀lú àwọn ìgbọ́gbọ́ tó ń gbọ́ yẹn bọ̀ bísíǹsì tiẹ̀ nìyẹn àwọn tá a ti náà ti lára ní wọn kó sàfètò kódà àpà àwọn náà kìtì rárá kí ni mánájì rédèrèdè tàbí ìgbà tí ìdìbò mánájì rédèrèdè là ń títí ẹ̀ là ń bá lọ àmọ́ àṣepẹ̀ wọn ní kèfèrí so àpè wọn kèfèrí àṣepẹ̀ wọn náà kèfèrí kí ẹgbẹ́ ẹrù tiẹ̀ ẹrù ẹ̀ bà wá kọ́ àbíkà àmọ́ ni pé àpè so ó kàn o wọn náà sì mà nínú àkídà ẹ̀ yẹn ó mọ àmọ́ ó fẹ́ fi jà ọ̀rọ̀ rúmọ̀ àwọn yẹn lójú kan gba ìsáàzì náà ah, wọn kà fáwọn ìsáàzì ni pé orí àwọn aláìlẹ́kọ̀ọ́ tó wà pẹ̀lú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tí ó lẹ́kọ̀ọ́ yẹn kí orí wọn wá ah, àwọn ìpè sáńgébé sódà àwọn kò ní jẹ́ kí wọ́n ráyè ronú ọ̀rọ̀ yẹn wọn kà ìsáàzì ń gbìyànjú ah, sáàtì ń gbìyànjú wọn fi wọn lẹ wọn lọ máa ń sufi wọn atọ́jú àwọn yòókù mọ́ bí ìkànjẹ́ bèrè lọ́rùn pé kí ni sufi sufi yóò jẹ́ kankan yẹ́mi ló fẹ́ mọ bá sọ pé sufi yóò kankan àti gbọ́ nǹkan yé kọjá sufi ò jẹ́ kẹ̀kẹ́ náà pẹ̀lú ìyọ̀nda ọ̀la sufi jẹ́ mẹ́wàá kódà jẹ́ one billion bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tí wọ́n kó ní wọn ní wọn eh, zikiru jama yóò jẹ́ kẹ̀kẹ́ nínú bòmí ló ti sọ yẹn alágbòsí ni ó fẹ́ káwọn èèyàn tó máa ń wò dodo kí wọ́n máa gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn àwọn yóò rí gba àwọn tó ń sọ àwọn ọ̀rọ̀ ń pa ọ̀sítàbí wọn ní ẹ̀sìn ṣe níjọ ọ̀sítàbí ló kọ̀ rẹ̀ ọ̀sítàbí kọ́ ọlọ́ba fi ìjàmbá tá aláìní ẹ̀kọ́ aláìmọ̀kan kó máa fi mọ̀nà arábìnrin arábìnrin ọ̀nà ìgbà tó wọ́n ṣe ni pé ìjàmá àná yóò mọ káza wà káza ẹ lọ kóra yín jọ níjọ kan níjọ báyìí níjọ báyìí ó fún wa lọ́jọ́. ẹ wo bí jàbàtà ti ń fi nǹkan tí ó sì náà rọ ànẹ́bí sọ̀rọ̀ máa ń lọ síbẹ̀ ànẹ́bí ni kíni ànẹ́bí wo ló ní kí wọ́n ti sọ bẹ́ẹ̀ lẹ́yìn kí ṣe ìjàmá àná lára nǹkan tí mo fẹ́ rí lè pàṣẹ ìṣesí nìyẹn. àtàwọn aláìmọ̀ kan tó bá wà lọ́dọ̀ ẹ̀ ìsìtàmáàna kọ́ máa bí ní ìsìtàmáàna ìsìtàmíàna ìsìtàmíàna ẹ amru ìsìtàmíàna ìsìtàmáàna máa bí ẹ̀ ní máa so ka gbogbo nǹkan tí àwọn alùsùn náà ń sọ òun ló ń gbọ́ yé lọ́nà ọ̀tọ̀ ẹ̀rí tó kó gbọ́ yé lọ́nà ó tó ẹni tó bá ń fara balẹ̀ gbọ́ àwọn nǹkan tá a ti ń sọ ń sìn àtàwọn ilé ìtàkùn sẹ́yìn àtàwọn nǹkan mìíràn tó ń bá mọ̀ lẹ́ni tí ó bá ń lajà dáadáa á rí i wípé ó tọ́ kí jàbàtà máa sọ àwọn nǹkan tó ń sọ lóòótọ́ nítorí kò sí mọ̀ nílẹ̀ tí ó ti gbé àwọn nǹkan tí ó yẹ kí ó gbé kò sí sáfà fún tó ṣàlàyé ẹ̀sìn fún ló fi ń sọ àfàríyà tẹ́lifíríyà àtàwọn oríṣiríṣi nǹkan. mo sì tún gbọ́ mbẹ́ náà wípé èmi kí mẹ́sàn-án àfáà mi tí mo fẹ́ kọ́ ní ọ̀dọ̀ rẹ̀ wọn àmọ́ pé ìkàkà tí ń ṣe wọ́n ni pé èmi ò fẹ́ràn fàárì ní ìfẹ́ fàárì ókè gbàtẹ́ wá bá dójú ẹ̀ àwọn àfáàtẹ́mi kẹ́kọ̀ọ́ tó jẹ́ súnà lọ́dọ̀ wọn nínú wọn bẹ tó fún mi ní ìjáza pé mo mọ ilmul hadith ní wàá yọ jáde tó ti tán wọ́n fún mi ní ìjáza lórí ẹ̀ alhamdulillah mo kẹ́kọ̀ọ́ lázàrí o àmọ́ inú mi máa ń bàjẹ́ láti fi mi ti azàrí mi fẹ́ mẹ́ṣàn rẹ̀ torí bó ń tèmi yàtọ̀ pé al-intisabu ila al-ash'ariyya bid'a kọ́lá tọ́wọ́ bá ń ṣe súnà tọ́wọ́ ń ṣe súnà lójú oyéyì tó yà sósì kankan àwọn ni wàhálà ẹ̀kẹ́ nìkan ọlọ́wọ́ pé àti aṣáàrí tó ti dómídíà. irọ́ tí àbàtà ń pa kiri náà nìyí àwọn afá tó ń ké lọ́dọ̀ ẹ̀ wọ́n fún un ní ìjáza kó máa ẹ̀mù làkàdé ẹ̀rí bó ti sọ́gbìn ẹ̀mù làkàdé wọ́n fún un ní ìjáza ìjáza òun dà yọ jáde kò bá di fotokọ́pì àwọn ọmọ yorùbá máa ń pín kí wọ́n bá kódà àwọn bá máa fọn káàkiri síìtì lọ́rin ni wọ́n máa tilẹ̀ mọ́ àwọn ojú títì kiri ni kánú fún wa fáwọn lóòótọ́ ẹ̀bà táwọn ti máa lẹ̀ kiri ìjáza dà mú jáde a ti ń sọ dìsìn irọ́ tó lọ pa yẹn pọ́n fún ìjáza yọ ìjáza jáde dìsìn yọ ìjáza afá àwòlókọ ẹ afá yẹn dà afáyà wo ló kọ ẹ̀ ń kọ púpọ̀. ilmu hadisi bolo ti rí bolo ti ó mà lóòótọ́ inú ẹ̀wọ̀n ló ti máa rí inú ẹ̀wọ̀n ló ti kọ́ ka ilmu hadisi inú ẹ̀wọ̀n ló ti ka. ẹ wo àbòsí jàbàtà ẹ wo ńláńlá tí jàbàtà ń fi ba ẹ̀mí rẹ̀ jẹ́ ó ní òǹkọ́ ẹ̀kọ́ ní azahari inú sì máa ń bàjẹ́ pọ̀ òǹkọ́ ẹ̀kọ́ lázàrí nítorí pé Ibn Taymiyyah ní al-intisab ila al-ash'ariyya bid'ah ṣé ash'ariyya ní Ibn Taymiyyah sọ ní àbí azhariyya ash'ariyya àkídà kan ló jẹ́ àkídà ash'airọ̀ àwọn ash'ariyya ṣé Ibn Taymiyyah ní ìfira yẹn ti àkídà ash'ariyya kò ní ash'ari ní bid'ah ni jàbátá sì sọ di azhari ash'ari ó sọ di azhari sheikh bontemiya ń sọ pé kó fi rẹ̀ ti àkídà àṣàríyà bídà ni àkídà nígbẹ̀rẹ̀ àkídà àṣàírọ̀ àlìntìsábílà àṣàríyà jàbàtà bá sọ di àzàríyà o ẹ wà bùsí ẹ ẹ wo ìkékúkẹ ẹ wo ìkàkúkà ẹ ẹ wà bùsí jàbàtà bó ti ń rú nǹkan mọ́ àwọn àbá tó mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà wọ́n ju wọn láìmọ̀kan olódo ni wọn eléyìí ti sọ olódo nínú wọn bí ó mú gọ ní bí kalẹ́ nílà káyé wọ́n ti ra wọ́n ti fún kan mí mú ní aláwọ̀ àìlà mí ní pé oògùn o mí ní pé fún wọn lóògùn mu àmọ́ bí ẹgbẹ́ yẹn ti mú kun mẹ́kọ̀ọ́ kò dá lóòrò fún rẹ̀ mọ́ tí ìbá ṣe bẹ́ẹ̀ àlèntì sáàbù ìlànà ṣàríyà ó sọ di azahariya mọ́ lọ. irọ́ ló ń pa nǹkan tí ò jẹ́ kó mọ sọ fún àwọn ẹ̀kọ́ kíkọ́lá azahari wọ́n ní kọ́kọ́ kọ́ ló kẹ́kọ̀ọ́ azahari àwọn yẹn nǹkan tí ó lálàáfíà ń bẹ̀ ìwọ ìkọ́kùkọ̀ tó lọ kọ́ ń bẹ̀ ni ẹ̀rù ń bẹ̀ fún àkídà falisafa ìfìlọ́sọ́fì tó fi ń da àlùmọ̀rú tó fi ń da àwọn jàmẹ́ lórí rú òun ni ò fẹ́ káwọn èèyàn mà àṣírí ẹ̀ ti tètú wàlíláì alhamd. ó ní iṣẹ́ tí wọ́n ní nǹkan kan ṣe yìí nísìnyí tí wọ́n lérí lérí wúra tán lérí pé òun ò ní bò lóòrùn oníṣẹ́ nìkan. ìpìlá bá wò àṣírí àwọn mọ̀bá àní nǹkan tá a fẹ́ lásán ni nǹkan tí à ń fẹ́ ó lè dúró lóòrùn ó lè jòkó ó lè má jòkó òun sí kankan àmọ́ níbí báyìí nígbà tó sọ ọ́ dì lérí ló wá di ẹ̀sìn. ẹ wo aṣááó aṣááó mubaha lọ́dọ̀ jamata ó di nǹkan tá a fẹ́ ẹ rí ìkàkùkà àti ìtukùtù jamata ṣé mubah ṣé nǹkan tá a fẹ́ ló ń jẹ́ mubah kí wàá ní mustahabu tí mubah bá jẹ́ nǹkan tá a fẹ́ nǹkan tó tọ́ ni mubah kì í ṣe nǹkan tá a fẹ́ jàbàtà a sì rọ ẹ̀rọ kúrò sáwọn jàmẹ́ ẹ̀ tẹ̀fẹ̀rí yìí á rọ sí wọn lórí wọ́n sì máa mú kiri àìmọye nínú wọn tó ṣe pé nǹkan tá a fẹ́ nímọ̀ pé mubah lórí àwòkà tá a fà wọn kà fún wọn. ìwọ tí o bá fẹ́ ṣe oríire ní ayé àtàlẹ̀ kìámà tọ̀ òun ní o àṣàlàyé àwọn kinní yìí ní ṣókí láti kó ṣe wípé kó lè jẹ́ àwíjàre ní orí ẹni tí ó bá gbọ́ kínní yìí tí ó sì wà pẹ̀lú ẹ̀ nítorí tó bá ṣe pé tí ò wá kúrò mbẹ́ nítorí tó bá ṣe pé a kàn fẹnu sọ kínní yìí lásán pé ó sọ bá sọ bá sáwọn irọ́ ni kò lè sọ kò lè sọ ló yára pílẹ̀ o lẹ́yìn tó tún gbọ́ tán ibi tó bá ti yí bóyá bá ní ohun jàbàtà lálọ yí ni àbí kọ̀ǹpútà lábí sóhun ẹ̀ ni ọ̀ wá sọ fún mi a ní produce àwọn kẹsẹ̀tì wọn sáà pé ibì kan láti gé àwọn kìnìún aláwọn kẹsẹ̀tì wọn lọ́dọ̀ so mọ̀ wípé ìwọ tí o bá ń tẹ̀lé e lọ́bẹ̀rù ọjọ́ tó ṣe pé ọba subhanahu wa ta'ala sọ́nù Qur'an walau yara a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب táwọn alábòsí tí wọ́n bá rí Allah subhanahu wa ta'ala àwọn ó mọ̀ wípé gbogbo agbára títà Allah subhanahu wa ta'ala ni wọ́n sì mọ̀ pé Allahu shadidul iqab ó ní ó lè kúkú láti fi ẹ̀jẹ̀. ib dabarọ alladhina tubi'u min alladhina taba'u nígbà yẹn làwọn tó ṣe pé wọ́n ń tẹ̀lé wọ́n bọ̀ pa bọ́sẹ̀ kó lọ́dọ̀ àwọn tó ń tẹ̀lé wọn. ورأوا العذاب وتقطعت بهم الأسباب wọ́n rí yà ìbáṣe ìbátan ìbáṣepọ̀ yóò kọ́ sí láàrin wọn. وقال الذين اتبعوا àwọn tó wá ń tẹ̀lé wọn tó ń tẹ̀lé àwọn ẹni ànú yìí tó ń tẹ̀lé àwọn tó sọ wọ́n nù yìí wọ́n ní law anna lana karratan wọ́n ní tó bá ṣe pa ní chance kàṣe tàbá láǹfààní kàṣe ni láti padà wá sáyé ni. fanatabara aminuhum àwa náà bá ń bọ́ pa bọ́sẹ̀ kú lọ́dọ̀ wọn kàmá tabarọ umina gẹ́bà àwọn ilé náà ṣe bọ́ pa bọ́sẹ̀ kú lọ́dọ̀ àwa náà kàtàlíkà yorùhìmùláhù àmàlàhùn hasaratin àlehim wàmà hùn bí kọ́ọ̀rì jìnnà mìíràn náà rò wọn sì ń jáde kó nù náà ẹ̀yin tí ẹ ń tẹ̀lé afáà ohun mọ̀ánìdì ni olórí kunkun ni àpè pè ní gbangba àṣàlàyé fún wa print àwọn tíra lóríṣiríṣi bàbá ṣe print ẹ̀ fún náà tó bá dọ́dọ̀ ẹ̀ yóò dá padà yóò dàrú mọ́ àwọn ọmọ ẹ̀ lójú ṣe ilé tó clear jù ń bẹ̀ yóò ṣe nǹkan tó ní kò sí àmújáde ó ní yóò ní ara kò rí bẹ́ẹ̀ wọn àgbọ́yé ni àwọn afá tí o ṣe ìwọ gan ṣàlàyé àfá tí o kọ ẹyin láwọn kìnìún yìí táwọn ta ló gbọ́ àwọn kìnìún yìí bìtì yìí ok ustaz ẹ jẹ́ kí àwa jọ àwọn àtàyà ẹyin náà ẹ jẹ́ ká sẹ́ndì sáwọn àfá sún náà kí wọ́n gbà wálẹ̀ lórí masala tó ṣẹlẹ̀ yìí jàbàtà ò gbà wò ó takú ni pé ilé tó ń wà lórí ẹ̀ òun wà lórí ẹ̀ nítorí pé kò sẹ́ni bọ̀dì tó lè sọ pé òun kọ́rẹ́tà fún anábì sallallahu alaihi wasallam òun ló fà tó ṣe wípé gbẹ́dẹ́ bó sọ́lé direct nígbà tá a fẹ́ sẹ́ndì àwọn kìnìún ẹ̀mí kàtẹ́ ìkọ́dọ̀ ọ̀run oníṣẹ́bá anábì kan lẹ́gbọ̀rọ̀ fún ẹni tí a rántí mú èsì wà pé oníṣẹ́bá anábì sallallahu alaihi wasallam kan ní gbé ọ̀rọ̀ fún nígbà náà wọn ṣe eléyìí ni ṣókí nípa manhaji afa Muhammad Ali Jabata ẹ̀sìn tí láwọn ẹ̀ka kúkà ẹ̀ bẹ́ẹ̀ ni nínú ẹ̀mí aṣọ yìí pé nínú àwọn nǹkan tí ó jẹ́ àlébù àfa bí kí nǹkan jẹ́ hundred percent kí yẹn kàn mú percentage kínkínní tí ò tó nǹkan lámújáde ń kí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó ṣe àǹfààní fún àtàwọn ọmọlẹ́yìn àtàwọn náà kó fi sínú mizan hasanati wa lọ́jọ́ mọ́dà kíámà kó má ṣe nítorí kárí mi kó má ṣe nítorí ká gbọ́ mi kó má ṣe nítorí pé aláàní ẹ̀ láti bàjẹ́ kó ṣe ní àǹfààní dáadáa fún àlùmọ́ nàbí sallallahu alayhi wa sallam آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته